ọ̀pọ̀ àwọn èèyàn ló ń ṣàdúrà fún gbajúgbajà òṣèré tíátà yorùbá ni táyọ àmọkàdé ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí ìjẹ̀bú lórí ìgbésẹ̀ tó gbé lórí àwọn gbajúmọ̀ àgbà òṣèré tíátà obìnrin táwọn èèyàn ò pè sí fíìmù mọ́ lásìkò yìí èèyàn ìyá níwẹ̀ abẹni agbọ́n àti màmá eréko tó sì jẹ́ wípé nínú fíìmù ọkùnrin náà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde ni ti pe àwọn òṣèré mẹ́ta tí wọn ò lò nínú fíìmù dáadáa náà mọ́ sí fíìmù ẹ̀ ẹ rántí wípé ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn ni gbajúmọ̀ òṣèré tíátà tó ń ṣàbẹ̀wò sáwọn agbòṣèré tíátà tí wọn fi bẹ́ẹ̀ lò nínú fíìmù dáadáa mọ́ lásìkò ètò sì ń ṣàánú wọn ìyẹn Kúnlé Afọ́d èyí ló ń bẹ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ wípé kí wọ́n má ṣe pa gbogbo àwọn àgbà òṣèré tíátà náà tì wípé bí wọ́n bá ní iṣẹ́ kí wọ́n jọ̀wọ́ kí wọ́n máa pè wọ́n láti lè rí nǹkan jẹ kódà Kúnlé Afọ́d jẹ́ kó di mọ̀ yìí pé lára àdí tóun fi ń ṣàbẹ̀wò sí àwọn gbajúmọ̀ àgbà òṣèré náà ẹni láti fi hàn gbogbo àwọn èèyàn pé wọ́n sì ní ọpọlọ okun àti agbára láti fi ṣeré àti pé gbogbo ibi tó bá ti yẹ kí wọ́n lo arúgbó nù fíìmù kò nílò káwọn táwọn jẹ́ ọ̀dọ́ káwọn ṣe máa kun ẹfun sórí àbójú láti lè ṣe bí arúgbó ó yẹ kí àwọn lè máa pe àwọn àgbàlagbà tí wọ́n ti di àgbà lóòótọ́ láti wá máa kó ipa náà ni ó wá dàbí pé ìmọ̀ràn Kúnlé Afọ́ọ̀dù ni Ìjẹ̀bú Òyìn Táyọ̀ Àmọ̀kádé tẹ̀lé o tó sì jẹ́ pé nù fíìmù tuntun tó fẹ́ gbé jáde báyìí níbẹ̀ ni ló ti pè ìyá níwẹ̀ màmá eréko àti abẹ̀ní àgbọ́n gbàrà táwọn èèyàn rí àwòrán fíìmù náà tán sì rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlú péré pẹ̀lú ìjẹ̀bú ìnáma ti ń ṣàdúrà fún un wípé ìgbésẹ̀ dáadáa ló gbé bẹ́ẹ̀ ni wọ́n ń gba àwọn gbajúmọ̀ òṣèré tíátà yòókù náà nímọ̀ràn ìpè káwọn náà tẹ̀lé nǹkan tí ìjẹ̀bú ṣe táwọn míín sì tún dúpẹ́ lọ́wọ́ kólé afford pé bí kì í bá ṣe tiẹ̀ tó kéde fún àwọn gbajúmọ̀ òṣèré ẹgbẹ́ ẹ̀ láti máa ṣe àánú àwọn òṣèré àti láti máa lò wọ́n nínú fíìmù wọn ó ṣeé ṣe kírú nǹkan tí Ìjẹ̀bú ṣe yìí kó má ṣeé ṣe.